àbí lọmọ tó ń wí tọ́ndà lọmọ tó ń sọ tó ń sọ ọmọ tó gbọ́dọ̀ àlùjọ tó fi ṣàjẹ padì ẹ̀rẹ́ òpè tí ó mọ̀ oúnjẹ wọn ti sùjádà fún òpè tí ò mọ̀ orin wọn ti nìyẹn ò láràn o mo ṣe ní káyé má bayọ̀ ayé mi jẹ́ <clears throat> mo rí káyé má bayọ̀ ayé wa jẹ́ o káyé má bayọ̀ ayé mi jẹ́ káyé má bayọ̀ ayé wa jẹ́ o agogo ayọ̀ tó lù lọ dẹ̀dẹ̀ mi agogo ayọ̀ tó lù lọ dẹ̀dẹ̀ wa ṣẹ́rí kò dùn mọ́ some people kò dùn mọ́ pọ̀lọ́pọ̀ bọ́lọ́run ṣe ń gbàdúrà wa tí bùkún dẹ̀ tún ń pọ̀ sí àmì kàyémà bayọ̀ ayé wa jẹ́ o. dọ́dà ni orúkọ mi ni Genius Muri Alabi Adémọ́lá tí mo gbáyìmọ̀ sí Muri Tonda, aka Mr Fuji of this generation orúkọ tí bàbá sọ mi ni Murità Murità dọ̀ táwọn òbí sọ mi nìyẹn bọ́dà pé skul ni Thunder yẹn ti wọlé gbà yẹn ó dà pé stubbornness nígbà tí mo wà ní primary school ti pẹ́ bàbá máa ń wọ́n béèrè mi school gbà yẹn lọ́wọ́ àwọn school pé à ṣe bá moritadọ ni bàbá máa ń pè mí moritadọ moritadọ tó bá wá sí school wa ń gbà yẹn máa ń béèrè wọ́n ti máa ń pè mí nìyẹn pé jọ́ṣọ́ wa mi rí moritadọ wọn ni moritadọ moritadọ ọmọ Igbo wọn mọ pronunciation yẹn pé come your papa come wetin be your papa come look for you say he dey ask for moritadọ moritadọ moritadọ ó yẹ tún ohun No change pronunciation yẹn ló jẹ́ kí ìbá pé kí ló wetin dey worry you na muri thunder you dey say dem dey call me na muri thunder say na your past record dey call muri thunder muri ah, muri thunder béèrè béèrè sọ mi di muri school yẹn muri tó bí Mr Fuji ní ti gbogbo ayé náà mọ̀ náà ló bí Mr Fuji so ọ̀rọ̀ Mr Fuji ayé ti mọ nǹkan tó bí mi ní àlàyé pọ̀ láti ṣe lórí ẹ̀ ju pé àrẹ̀mọ Mr Fuji ni mi tẹ́lẹ̀ nígbà tí Mr Fuji wà láyé ọlọ́ba ṣàforíjì fún bàbá late Dr. Sikiru Ayinde barista, late Mr. Fuji former Mr. Fuji so àwọn ah, mi mo jẹ́ àrẹ̀mọ nígbà tó wà láyé àwọn náà fún mi ní táìtù àrẹ̀mọ Mr. Fuji so ìgbà tẹ́lẹ̀ ti papòdà láti bí ọdún mélòó kan sẹ́yìn àwọn ayé ní ah, kí ló dé orúkọ yẹn gbọ́dọ̀ die down kò gbọ́dọ̀ kú bẹ́ẹ̀ orúkọ yẹn gbọ́dọ̀ àwọn ah, orúkọ yẹn kò sẹ̀sẹ̀ tó lẹ́tọ̀ọ́ sí gbogbo ayé ṣe mọ̀ àbí tí lóyìnbó bá ní pé nurse of king àti mọ̀ tó bá tún ní nurse in life àti mọ̀ next line barista làrẹ èmi làrẹ mọ ẹ so ló jẹ ló fásitì wà mr fuji yẹn tẹ bá wo rẹkọọdù tó jáde latest mr fuji tẹ bá wo start yẹn rí pé tún yẹn fẹ́ jọ ti bàbá gangan bọ̀rọ̀ náà ló yàtọ̀ mo kọ tèmi náà kọ pé mo rí mr fuji ló ń kọrin mo rí alábí mr fuji ló ń pèdè èmi àrẹ̀mọ mr fuji tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o ṣáà ni mr fuji ní í sìn bẹ́ẹ̀ ò mẹ́rin ṣẹ̀ ń gbóhùn mẹ́rin bẹ́ẹ̀ ò mọ̀ ṣàṣẹ́ jiyọ̀ lọ́bẹ̀ bẹ́ẹ̀ ò mọ̀ mi ṣe bẹ́ẹ̀ ń gbóhùn mi bẹ́ẹ̀ ò mọ̀ mi ṣe bẹ́ẹ̀ ń gbóhùn mi bẹ́ẹ̀ ò mọ̀ mi ṣe bẹ́ẹ̀ ń gbóhùn mi àní parẹ́ ni lòun ò bá mọ̀ mi nínú òní fújì nísìn onítọ̀hún tan ra ẹ̀jẹ̀ ní lásán lásán bá ń sá o onítọ̀hún tan ra ẹ̀jẹ̀ ní lásán o kò dáyé mọ́ onítọ̀hún tan ra ẹ̀jẹ̀ ní lásán tó bá rí rídìmù yẹn pé rídìmù alájì ni bọ̀ mo fohùn tèmi gbé àti ọ̀rọ̀ mi so ara likeness mo ní fọlájì ni ara wọn wẹ́ gbogbo ipò láyé ọlọ́run ló máa ń gbé yàn síbẹ̀ ẹ̀dá ò tó gbé rẹ̀ sípò kò sí bí yẹn bá ṣe mọ nǹkan ṣe tó tó bá ń bá rẹ̀ ń pò kan má rò pé ọ ló gbé rẹ̀ débẹ̀ ọlọ́run ni kò yé mi náà but mo dúpẹ́ fọlọ́ pé gbogbo ipò tó ń tò mí sí ipò tó dáa ni sọ ọ́ láà máa tó gba sípò gidi so kò yé mi ọlọ́run ni o tí n bá dé ó yé mi mo parọ́ ni o so ọlọ́run ni ọ̀rọ̀ àwọn èèyàn ṣáà mi mọ́ kó tó sọ wọ́n mọ̀ pé àwọn méjì aṣíwájú náà jẹ́ sí mi respect máa fún Òṣùpá ni máa fún Pasuma respect máa fún Pasuma ni máa fún Òṣùpá so kan àárín yẹn ó yẹ kán ti mọ̀ pé bó ṣe kó wà nìyẹn you gbọ́dọ̀ balance and diet <laughs> kò yẹ yín ipò tó Òṣùpá wà sí mi ni wà sí mi ipò tó Pasuma wà sí mi ni wà sí mi so kí la fẹ́ sọ èmi náà mo gbé mú tẹ̀lé wọn lẹ́yìn so mi ò gbọ́dọ̀ rí lápákọ̀dá pàkọ́ sí orúkọ yẹn gbọ́dọ̀ wálẹ̀ nǹkan sí kan bá fi àfẹ́rú bẹ̀rẹ̀ àfẹ́rú pele orúkọ náà àdẹ̀ fi ẹ̀gàn pilẹ̀ àdẹ̀ fẹ́ lórúkọ pé kí ti ẹni tó àwọn tó ti ní ṣáájú wa kó bàjẹ́ àṣàrè yẹn àdẹ̀ ṣe yẹn so àwọn ló jẹ́ kí orúkọ yẹn tiwa náà máa ga sí tí ò dẹ̀ lè wálẹ̀ láéláé so gbogbo ṣe ń ṣẹlẹ̀ kò tiẹ̀ yé mi ó dàbí orin kan mo ní ẹ mo ní ọ̀rọ̀ lé ayé mi ṣe bọ́ọ̀bọ̀ lọ́hùn lóye mo rí àlàbí ọ̀rọ̀ lé ayé mi ṣe bọ́ọ̀bọ̀ lọ́hùn lóye mo ní kò yé mi kò máa yẹ ní bọ́dì ṣe bọ́ọ̀bọ̀ lọ́hùn lóye wàláì kò yé mi kò máa yẹ ní bọ́dì ṣe bọ́ọ̀bọ̀ lọ́hùn lóye torí pé ọ̀tá tí gbógun gbógun ọlọ́run ni ò fún wọn ṣe mo rí àlàbí ọ̀tá lẹ́nu iṣẹ́ ni ọ̀tá nínú ẹbí ni ọ̀tá nínú ara ni èè. Eh ọ̀tá tí gbógun gbógun wọn lọ́hùn ni ò fún wọn ṣe a kì í gbọ́ kú ọ̀gẹ̀rẹ̀ sákọ́ ikú olóko là á gbọ́ àìgbọ́ kú ẹ̀dàn ìyẹn ní ilẹ̀ wò múlẹ̀mí mú rí tọ́ndà gbọ̀n ìgbọ̀n òkè gbọ̀n ìgbọ̀n kẹ má torí mi sáré àsápajúdé kẹ má lọ sáré mọ́tò kọlu kẹ̀kẹ́ ni ju gbogbo ẹ̀ lọ alálókè lójó rí bẹ́ẹ̀ Chineke God lójó jẹ́ bẹ́ẹ̀ sátìrámọ́nì lójó rí bẹ́ẹ̀ múrí gbàgídí lójó jẹ́ bẹ́ẹ̀ because kò dẹ̀ dìgbà tá a bá fò sóòkè kó tó di ipá àga é dẹ̀ dìgbà tá a bá gùn láàdá kó tó di pọ̀n rí ẹ kò dẹ̀ dìgbà tó bá lọ gbé ìgẹ̀rù kó tó di pọ̀n sí ọlọ́ni. Ajégúnlẹ̀ náà bí mi sí mo ṣe kékeré ń bẹ̀ ẹ máa wù ú lẹ̀ga lè e pa ṣàkì ṣe bí ọ̀rá egungun ṣe bí ẹran egun wẹ́wẹ́ ń bínú pólógbòjò lọ́bẹ̀ egungun ṣùgbọ́n kára ní gbogbo yín lẹ ò wúwo ánámù ní ṣe bí kan lẹ́ǹtẹnumọ́ èmi yàtọ̀ ṣóhun lọ́rọ̀ orin wa. Ajégúnlẹ̀ náà bí mi sí mo báyé mọ̀ amúkòkò àpapọ̀ Ajégúnlẹ̀ náà bí mi sí ní Oyègbèlè street number two náà bí mi sí so definitely àjọṣepọ̀ tó dán mọ́rán ló gbọ́dọ̀ wà láàrin wa tó dẹ̀ wà láàrin wa tó ṣọ̀ọ́ sẹ́mi kó wà láàrin wa ó gbọ́dọ̀ because ipò téèyàn tiẹ̀ wà bẹ́ẹ̀ kò dìgbà Ọlọ́run tó gbéyàn sípò ọmọ tó mọ ohun tó fi ṣe fún so kò sí gbọ́n mi sí omi ò tó láàrin màdé anybody kankan àdáda àwọn tó jù mí lọ ni o àbọ̀ àtàjọ jẹ́gbẹ́ ni o àbọ̀ àtòkò gbogbo ọ̀rẹ́ mi gbogbo àwọn aṣáájú mo respect wọn látòrí aláàjì ọba wa doctor ẹ eh, látòrí ọba wa aláàjì kọ́lẹ́ntì àyìnlá ọlọ́ba lọ́rẹ̀ mi wọn bẹ́ẹ̀ ni láìpàṣẹ aláàjì eh, king dr wasu àyìndé àwọn àbá wa nìyẹn tó fi dórí àwọn brọ́dà mi náà bàbá àgbàlagbà eh, aláàjì dr saheed òṣùpá tó fi dórí aláàjì wasiu alábí pasuma ṣẹfẹ aláwo adéwálé ayùbá òbí sèrè kò sí gbogbo ẹni pé tó bá for example ọjọ́ tí mò ń ṣe kí ni eh, àjọṣe àmì ẹ̀ka pé nǹkan wà ní ìfẹ́ tó máa já tó máa dúró tì mí gbogbo wọn ní mò ń fún wọn lọ́wọ́ tó pé tó pé dáadáa so bí táwọn èèyàn kan ti mú ìṣẹ̀ṣẹ̀ mi àtòṣùpá wọn mọ̀ wọ́n mọ̀ pé àwọn èèyàn ń sọ̀rọ̀ pé àwọn òrí iṣẹ́ wa jáde pé màyẹn market strategy ni táwọn fẹ́ ṣe nǹkan ṣe nǹkan tó dáa kò sí àwọ̀ kankan láàrin ẹni kankan ògbọ́n ni mo ń gífù mo fún wọn lọ́wọ́ tó kún tó tọ́ sí wọn ṣògbóṣògbó wa bọ́mọ́ dáadáa kò sí kankan bẹ̀ ju pé ó dà pé òun pé Fuji music orin orin ìbílẹ̀ orin tiwantiwa ni so àwọn tó bá àwọn olólùfẹ́ Fuji ní ká máa dúpẹ́ lọ́wọ́ wọn àwọn ọgbọ́n náà jẹ́ ká máa wà àwọn ọlọ́pẹ́ tọ́ sí àwọn fans wa fans tó ń tẹ̀lé oní Fuji wọ́n máa ń tẹ̀lé tọkàntọkàn tó bá kú tọkàn wọn tó máa tẹ̀lé kò sí ojú ojú music tó jẹ́ bẹ́ẹ̀ tó máa ń tẹ̀lé bẹ́ẹ̀ so ká dúpẹ́ ká dúpẹ́ yẹn náà àwọn fans ni yàtọ̀ nǹkan tá à ń ṣe àwọn fáǹsì wa ló jẹ́ kó máa kó máa rí bẹ́ẹ̀. siratali mustakima idina siratali mustakima idina. idina siratali mustakima idina siratali mustakima idina. afinimọ̀nà lọ́bọ̀ lọ́rùn mi. idina sírátà ni mùsítẹ̀kìmọ̀ iná. wọ́n fi mí mọ̀nà láyé tí mo wá. iná sírátà ni mùsítẹ̀kìmọ̀ iná. ẹni tó fi mọ̀nà ló mọ̀nà rìn ẹ̀dá lójú kò fi ríran ká má jù sọ́fìn lágbé ságbárí ọlọ́run ló tọ́ ní sọ́nà. iná sírátà ni mùsítẹ̀kìmọ̀ iná náà sírátàlì mùsítàkìmọ̀. ìdìnnà sírátàlì mùsítàkìmọ̀ ìdìnnà. mo kọrin tọmọlẹ́gẹ́ ọlọ́run ọba tọmọlẹ́gẹ́ sátira man. sínú òkùnkùn mi bàbá yọ mí ò léwu àṣálẹ́ dáàbòbò mi léwu ọ̀sán gan ìbùkún ni mo fẹ́ bójúmọ́ èyí tí wọ́n mú ojú ọ̀dà má ṣe jẹ́ òyà ọ̀dọ́ mi. under the canopy under the canopy under the canopy of God my saviour has promised me give me security give me protection Give me good health, give me good wealth, give me long life because I am under the canopy, under the canopy, under the canopy of God. Under the canopy, under the canopy, under the canopy of God. Mo kọrin tọmọlẹ yẹ, ọlọ́run ọba bàbá jọ, tọmọlẹ rẹ sáà tìramọ́ni sínú òkùnkùn mi. Àmín àbáyọmí ò léwu àṣàlẹ̀ dáàbòbò mi léwu ọ̀sán gangan ó ní mo fẹ́ bójúmọ́ ẹ.